alhamdulilayi rabbil alamin fuma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa masalaka sunnatahu ila yomidin adúpẹ́ fún ọlọ́run ọba èyí ni àkọ́tún ètò yín ètò wa hudan wa bushra gẹ́gẹ́ bí a sì mọ̀ pé òní jẹ́ ọjọ́ kẹta nínú oṣù alápọ̀nlé oṣù ramadan eléyìí tí kí a farabalẹ̀ kí a jẹ àǹfààní ọ̀rọ̀ lórí bí látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ àwọn dókítà wa dókítà sàràbùdín gbadébọ̀ rọ́jí kí ọlọ́wà kí ó sí ọlọ́run fún ẹ jẹ́ kí a farabalẹ̀ láti gbọ́ wọn bisimilah. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أتسي على يدبي باوتي سيسي الولاء ní àlùwàlá eléyìí tó pé pérépéré àlàyé àlùwàlá tó pé pérépéré òun náà ní ká dàníyàn sínú ọkàn wa lẹ́yìn àníyàn ká fọ ọwọ́ wa méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta á fọ tọ̀tún lẹ́ẹ̀mẹ́ta á fọ tòsì lẹ́ẹ̀mẹ́ta fọ̀ wọ́n láfọ̀ papọ̀. تري حديث عثمان ابن عفان رضي الله عنه إلي تي مام مالك تو بجادي نينو موطار نبات إن لا يفوا ما أولو أنت سيري بيا النبي صلى الله عليه وآله وسلم ما سال ولا أصيب غسل كفيه مرتين مرتين النبي صلى الله عليه وسلم أفور مجج لا مج مج نينو رواية إمام مسلم أو عن بيك غسل النبي صلى الله عليه وآله وسلم كفيه ثلاثا thalathan anabi fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ní èdè Lárúbáwá tó máa sọ pé marratan marra àbí marratayn marratayn àbí thalathan thalathan lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀méjì méjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ma'na dhalik anna kulla wahidatin min al-kaffayni ghusilat ala hida ó túmọ̀ sí pọ́kọ̀ kan nínú ọwọ́ méjèèjì wọ́n fọ̀ lọ́tọ̀ ìyẹn nípa fọwọ́ wa méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ á bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ á fọ lẹ́ẹ̀mẹ́ta á wàá tún fọ ọwọ́ òsì náà lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ la máa ṣàlùwàlá wa eléyìí ni ti súnà tọ́ka sí. lẹ́yìn rẹ̀ á fomi yọ ẹnu wa á sì fa omi símú wa ọwọ́ ẹyọ kan tá a bá ti bomi ẹ̀kúnwọ́ kan ìdajì rẹ̀ á lò fẹ́nu wa á fi gbẹnu wa ṣùkùṣùkù á tù dànù ìdajì yòókù á fà símú wa á wàá fẹ̀ jáde ó túmọ̀ sí pé ẹ̀kúnwọ́ kan náà lá lò láti fi yọnu ẹ̀kúnwọ́ kan yìí náà lá sì lò láti fà símú ìdajì fẹ́nu ìdajì fún mu bẹ́ẹ̀ láṣẹ lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ láṣẹ lẹ́ẹ̀mẹ́ta yẹnni pé àbomi ẹ̀kún wọn mẹ́ta òun náà lálò tá a fi yọnu lẹ́ẹ̀mẹ́ta tá a sì tún fi fa omi símú lẹ́ẹ̀mẹ́ta á máa ṣe wọnú ara wọn a yọnu lẹ́ẹ̀kínní a fa omi símú lẹ́ẹ̀kínní a sì fẹ́ jáde lẹ́ẹ̀kínní a tún bomi ẹ̀kún wọn mi a yọnu a tún fa símú a tún fẹ́ jáde a tún bomi lẹ́ẹ̀kẹta a yọnu a tún fa símú a tún fẹ́ jáde eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ eléyìí ń ló pé jù tí àwọn àdéhì tó sì pọ̀ jù tí wọ́n tọ́ka sí pé bẹ́ẹ̀ lànàbí Muhammad sallallahu alayhi wa sallam máa ń ṣe. ẹ wá jẹ́ ká ṣàkíyèsí ìgbà táwọn máa ń fẹ́ omi jáde kúrò nínú wa á fẹ́ jáde kamamtakhit kamamtakhit á fẹ́ jáde bí ẹni tí ń fankun. ẹ̀rọ kí bá fẹ́ fankun ní ìsìn á mú ìka wa tata ń pako àti tìfábẹ̀là tapá òsì tọwọ́ òsì wa á fi lórí imú wa so bẹ́ẹ̀ lẹ́sẹ̀ nígbà tẹ́ bá fẹ́ fẹ́ omi jáde yàtọ̀ sí kákan fomi ra mú fomi ra mú wa eléyìí kọ́ ni wọ́n gbà lérò pẹ̀lú ká fa omi símú nínú àdìtà nabi muhammad sallallahu alayhi wa sallam ó ní wa balik filistin shaq illa an takuna sa'ima fa omi símú rẹ dáadáa àyàfi tó bá sì kún ṣe as-siyam kásàkíyèsí o nínú ramadan ta wáyé wípé ńgbà tá a máa ń sálò àlá fífa omi símú wa ó ń fẹ́ àkíyèsí kó má lọ fa omi símú láfàjù kó má jẹ́ pọ́ gbọ́ nínú ọ̀nà ọ̀fun rẹ tó bá ti fa omi símú láfàjù tó gbọ́ ní gògóńgò rẹ ó túmọ̀ sí pé sùyàmù rẹ bàjẹ́ ìdí ni ìtànàbí sallallahu alaihi wasallam fi pàkíyèsí wípé wa baligh fil istinshaq illa an takuna sa'ima fa omi símù rẹ̀ dáadáa àyàfi tó bá ti pòǹsì siyam. bẹ́ẹ̀ náà ni al-madmada yíyọnu ò gbọ́dọ̀ yọnu lọ́nà tó jẹ́ pé ó wà máa fomi fi gbo gògóńgò rẹ̀ ó wà máa fomi gbo gògóńgò rẹ̀ kó ti gbẹ jù ó fẹ́ kó tutù ó fẹ́ fomi rin ní ẹ̀ bá ti ṣe báwọn ó kúkú fọwọ́ kan ó ba siyam rẹ̀ jẹ́nu. kásákìyèsí tó a ti fẹ́ omi tá a fà símú jáde lẹ́yìn rẹ̀ à ń fọ ojú wa lẹ́ẹ̀mẹ́ta gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé láti ibi tí irun títí máa ń wò títí débi tí àgbọ̀n ti pa àlà pẹ̀lú ọrùn à ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà là ń fọ ọwọ́ ọwọ́ ọ̀tún bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ ká wa títí kárí ìgbọ̀n ọwọ́ wa à ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta a tún fọwọ́ ọwọ́ òsì bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ ká wa títí kárí ìgbọ̀n ọwọ́ wa a tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn rẹ̀ à ń pa orí wa ní àpakárí lẹ́ẹ̀kan ṣoṣo a bẹ̀rẹ̀ láti iwájú títí lọ sí ìpàkọ́ á tún á dá padà wá síbi tá a ti bẹ̀rẹ̀ á dá padà wá síbi tá a ti bẹ̀rẹ̀ so eléyìí jẹ́ bá ti ṣe máa parí wa rìwáyà míì tó tọ́ka sí bá anabi ti ṣe máa ń parí ó fi hàn pé anabi a máa bẹ̀rẹ̀ látẹ̀yìn yóò sì parí sẹ́yìn tá bá bẹ̀rẹ̀ láti wájú ìwájú náà là á parí ẹ̀ sí tá bá bẹ̀rẹ̀ látẹ̀yìn ẹ̀yìn là á parí ẹ̀ sí méjèèjì ló fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa tó bá bẹ̀rẹ̀ láti wájú lọ sẹ́yìn tó tún dá padà látẹ̀yìn wá síwájú àbọ̀ bẹ̀rẹ̀ látẹ̀yìn wá síwájú tó tún á dá padà láti wájú wá sẹ́yìn gbogbo ẹ̀ náà ló wà nínú sunna. lẹ́yìn náà àwọn amú ọmọ ká wa ti ìfábẹ́là àlàyé àlọ́ alálọ́ ń gbọ́n yẹn o ó mú ọmọ ká rẹ ti ìfábẹ́là tọwọ́ ọ̀tún àti tọwọ́ òsì wàá ké ọ̀kọ̀ọ̀kan betí tó ṣe déédéé rẹ̀ tọwọ́ ọ̀tún wàá ké betí ọ̀tún tọwọ́ òsì wàá ké betí òsì. ìka àtàǹpàkò rẹ méjèèjì ti ká kọ̀ọ̀kan wàá gbé lórí etí tó ṣe déédéé rẹ̀ wàá gbé lé òdi fi omi fi pa bẹ́ẹ̀ tìfábẹ́là ọ̀ ń pa inú etí tàtàǹpàkò a sì bá yùn lẹ́ẹ̀kan lẹ́yìn náà láwọn afọ ẹsẹ̀ wa ọ̀tún títí kárí kókósẹ̀ wa afọ ẹsẹ̀ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta ẹnìkan ló wọn ọmọ bóun ṣe fẹsẹ̀ òun lẹ́ẹ̀mẹ́ta àwa abilérè pé sọ ọmọ bó ti ṣe fọ́ lẹ́ẹ̀kan ó ní bẹ́ẹ̀ ni tó bá ti fọ́ lẹ́ẹ̀kan tún fọ́ lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ tó bá ti fọ́ lẹ́ẹ̀kejì tún fọ́ bẹ́ẹ̀ ó pé mẹ́ta nù lẹ́yìn náà wàá fẹsẹ̀ òsì rẹ náà bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe wípé ọ̀fọ̀ kárí kókósẹ̀ rẹ̀ wàá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn rẹ̀ lọ́wọ́ wàá ṣe àdúà eléyìí tánàbí sallallahu alaihi wasallam ní ká máa ṣe lẹ́yìn àlùwàlà tó bá ti ṣe bẹ́ẹ̀ àlùwàlà rẹ̀ pé nìyẹn tabasa kíyèsí nínú àlàyé àlùwàlá tá a ṣe nísìn àlùwàlá yìí tó pé kò sí nínú rẹ̀ pa àfomi pa ọrùn a kì í fomi pa ọrùn nínú àlùwàlá eléyìí yapa sí àgbọ́yé àwọn hanafiya àwọn tó ń tẹ̀lé imaamu abu hanifa gẹ́gẹ́ bí àwọn ọmọ pakistan àwọn ọmọ india nkankan sọ̀tàn àbá sálọ àlàwọn fomi pa ọrùn àdìtì tó mú akọ̀fẹsẹ̀ rìn lẹ̀. bákan náà a rí i pé nínú àlàyé àlùwàlá tá à ń ṣe ní ìbẹ̀rẹ̀ àlùwàlá nìkan ìnigbólóhùn wà táwì àti ní parí rẹ̀. lẹ́yìn tó ti dàníyàn tó bẹ̀rẹ̀ àlùwàlá yẹn a pé bismillah kó tó dípọ̀ nígbà tó bá sì parí àlọ́lá wàá ṣàdúà eléyìí tá a ti ṣàlàyé rẹ̀ ṣáájú tá a tún ṣàlàyé rẹ̀ nínú tí bọ̀ ṣùgbọ́n yàtọ̀ sí eléyìí kò sí nínú ohun tí àwọn ẹ̀rí tó múnádóko mú wá wípé ńgbà tí a bá fẹ́ fọwọ́ wa o àdúrà báyìí láṣẹ o nígbà tá a máa ń yọnu wa o àdúrà báyìí láwí o bàtà máa ń fa mí símú wa nǹkan báyìí láṣọ o bàtà máa ń bọ́jú wa nǹkan báyìí láwí o bàtà máa ń fọwọ́ má pa wa nǹkan báyìí láwí o bàtà máa ń fomi pa orí wa nǹkan báyìí láṣọ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nínú ẹgbàá ọ̀rọ̀ tó múnádóko tó fẹsẹ̀ rinlẹ̀ tó wá látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam torí ẹ̀ka sọra fún karambani èyí tó yẹ ká kọ́ ká mọ̀ ká má nínú ọ̀rọ̀ wa eléyìí tí ìsára ẹ̀sìn ẹ máa já kúrò nínú yín nítorí pé ẹ̀sìn kìí ṣe tí wọ́n ń rọ téèyàn á lè fi ọpọlọ gbé kó fi kalẹ̀ n tẹ́ ń pè lẹ́sìn tí èèyàn gbọ́dọ̀ ṣe ń bẹ̀ alẹ́ nítawọn èèyàn ń ṣeun náà kì í ṣe pé kò sí lákọọ́lẹ̀ ṣùgbọ́n àkọọ́lẹ̀ tó mú wa kò múnádóko kò fẹsẹ̀ rinlẹ̀ ní tí ò múnádóko tí ò fẹsẹ̀ rinlẹ̀ bí aláìsí náà ni bí aláìsí náà ni torí ẹ̀ là ṣe ń pàkíyèsí ètò ọba sì ti gbọ́ tí ọba yí ọ àyè sílẹ̀ fún ọ àyè sílẹ̀ fún ọ láti wá ṣèbéèrè nípa rẹ̀ àyè sílẹ̀ fún ọ láti wá ṣèbéèrè nípa rẹ̀ ní tí ọba ti mà tẹ́lẹ̀ tọ́wà lákọọ́lẹ̀ nu tíra tọ́wà lọ́dọ̀ rẹ̀ gbé lọ́wọ́ gbé lọ́wọ́ wá kó o fi wò ó wò ẹ dákun ṣé ètò wọn sọ yìí náà rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìdí tó fà tó fi rí bẹ́ẹ̀ tí ò fi rí bẹ́ẹ̀ ọ gbọ́ ọ̀n kọ́mọ̀ nìyẹn nítorí gbogbo tá à ń sàlàyé lórí atẹ́gùn yìí náà nísìn kò lè sọ́dọ̀ olùmọ̀ náà lọ títí nítorí pé ẹni tí wọ́n bá kẹ́kọ̀ọ́ yóò wá kọ́ náà ni yóò wá kọ́ náà ni nítorí pọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó yẹ pé bóyá yóò gbà wá bóyá kò sásìkò láti lè sàlàyé gbogbo ẹ̀ ṣùgbọ́n láti jẹ́ kí ẹni tí ò ní lè kẹ́kọ̀ọ́ kó ná olóye nínú ẹ̀sìn ẹni lọ́nà tó fi jẹ́ pé ìwọ náà lóye ìwọ tó yẹ pé ìwọ ọ̀ máa kí ó ọmọ bó ṣe sin lọ ẹni tó sì máa kí ó òun náà fi mọ̀ pé ẹ kó wọn wá màkúmà tí ó ràn án lọ́wọ́ láti lè sin lọ bọ́lá wọn bá ti ṣe ń fẹ́ tó náà láǹfààní láti ṣe àwọn èèyàn náà láǹfààní bó ti so tọ́ àti bó ti ṣe yẹ. ǹjẹ́ báwo ni anabi wa sallallahu alayhi wa sallam ló ti ṣe máa ń sálùwàlà. humran tó jẹ́ usman ní kí wọ́n bò ń gbégbá omi wọ́n á gbégbá wá fún uthman uthman ó wá da omi yìí sí ọwọ́ rẹ̀ ó dà sí ọwọ́ rẹ̀ méjèèjì ó fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta nínú rìwáyà yìí wọ́n ṣàlàyé pọ̀fọ́ lọ́tọ̀ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríya al-mufassalu al-mujmalu yuhmalu ala al-mufassal al-mujmalu sọ al-mujmalu yuhmalu ìyẹn ni pé ohun tí wọ́n ta kókó èyí tí wọn ọ̀tá ń kókó ní ọmọ àṣàlàyé rẹ̀ nísìnyí rìwáyà yìí sọ pé ó fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta ẹlòmíín nísìnyí màtí ò bá kẹ́kọ̀ọ́ débì kan yọ wọn àgbẹ̀ hàn bó lẹ́sìn sọ pé àfọ̀tún lọ́tọ̀ àfọ̀sì lọ́tọ̀ àdéhùn Usman sọ pé ọfọ méjèèjì ọfọ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta ni torí àwọn ọmọ fọ́pọ̀ ń tó ni gẹ́gẹ́ bí ìṣe àwọn alágídí so rìwáyà kan sì ṣe tafsil ó ṣàlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ òfin sì sọ pé eléyìí tí wọn bá ṣàlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ èyí tí wọ́n ti ṣe ẹ̀fọ́ sí wẹ́wẹ́ àlàyé ìní ọ̀mọ̀ túmọ̀ ohun tí wọ́n tan kókó ń bẹ. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. lẹ́yìn náà Uthman ọwọ́ akẹ́wọ́ rẹ̀ bọ́nú gbá ó túmọ̀ sí pé ká tó fọwọ́ a gbọ́dọ̀ kọ́wọ́ bọ́nú gbá omi o. famadmada wastanthara ọwọ́ ayọ ẹnu rẹ̀ ó tún fa omi símú rẹ̀ thumma ghasala wajhahu thalatha lẹ́yìn rẹ̀ ni Uthman lọ́wọ́ afọ ojú rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wa yadayhi ila ó tún fọwọ́ rẹ̀ méjèèjì títí kárí ìgbọ̀nwọ́ rẹ̀ méjèèjì thalatha marrat ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta thumma masaha bi ra'sihi lẹ́yìn náà ni Uthman wá fomi pa orí rẹ̀ thumma ghasala rijlayhi thalatha mirar lẹ́yìn náà ni Uthman wá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta ilal ka'bayn títí dé kókósẹ̀ méjèèjì ara arún tá à ń sọ nìyẹn nísìn wọn lọ fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta ṣé ọ̀fọ̀ pọ̀ náà ni sọ́fọ̀ pọ̀ ni kọ́fọ̀ pọ̀ so ó túmọ̀ sí pé ọ̀fọ̀ kọ̀ọ̀kan lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ọ̀fọ̀ kọ̀ọ̀kan لا متى متى سو تلي باي أيوة. وا إما عثمان رضي الله عنه توصي باي ثم قال قال رسول الله صلى الله عليه وآله وسلم نير ويكي النبي وكات ولونكم ويكي من توضأ نحو وضوء هذا ثم صلى ركعتين لا يحدث فيهما نفسه غفر له ما تقدم من ذنبه متفق عليه ولا النبي صلى الله عليه وآله وسلم من توضأ نحو وضوء هذا ẹnikẹ́ni tó bá ṣerú àlọ́ aláàmì yìí o thumma salla rak'atayn lẹ́yìn rẹ̀ tó wá lọ ṣe rákà méjì la yuhaddithu fihima nafsa tó yẹ pé kò fi ọkàn rẹ̀ rò nǹkan míì tó yàtọ̀ sí sọláàtì tí ń ṣe kò bẹ́mi rẹ̀ sọ̀rọ̀ míì tó yàtọ̀ sí sọláàtì tí ń ṣe ufira lahu ma taqaddama min dhanbi èyí tó ti síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ Ọlọ́run bó forí rẹ̀ jìn muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim àwọn ni wọ́n gbé jáde. sòtẹ́lẹ̀ bá yé wa adékọ́ àlùwalá ànábìnú sallallahu alayhi wa sallam ó tún fẹsẹ̀ rìn lẹ̀ nínú àwọn àdìsí míì wọn nàbí sallallahu alaihi wasallam ṣàlùwàlá lẹ́ni tó fọ àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà tá àdìsí míì ṣàlàyé ikú ṣàlùwàlá ó fọ àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀mejì méjì àdìsí míì tún ṣàlàyé wọn nàbí fọ àwọn oríkèé tá a máa fọ nínú àlùwàlá lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta gbogbo eléyìí náà súnà ni èyí òwú èèyàn bá ṣe nínú rẹ̀ kò takuta nàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n èyí tó lọ́lá jù òun náà ni kí mùsùlùmí ti máa ipò wọn mójútó kò ní sábùjẹ ń jẹkù alimami ibn abdulbar rahimahullah nínú tírà rẹ̀ alkaafi fi fiqhi ahli madina tilmaliki ó ní wọ́n bi imaamu malik léèrè ǹjẹ́ kí n lè rí sí kásálùwàlá lẹ́ni tí ń fọ àwọn oríkèé wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ní la uhibbu almarrata li ghayri alfaqih imaamu malik ní èmi ò fẹ́ kéèyàn sálùwàlá máa foríkèé rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan fẹ́ni tí ò bá ti jẹ́ olùmọ̀ àjìnlẹ̀ nípa ṣẹ̀ríà torí pé tó bá ní mọ̀ àjìnlẹ̀ nípa ṣẹ̀ríà òní ò lè mójútó àti rí i pé bó tilẹ̀ jẹ́ pé kọ̀ọ̀kan lòún forí kí òun òun ò fi bìkan lẹ̀ láìfọ̀ so kásì tún sàlù alákàsí lẹ́ẹ̀mejì méjì ń gbà mí kásàlù alákàsí lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ń gbà mí torí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ yóò jẹ́ yí pé gbogbo súnà yẹn àpáti. ọwọ́ alátọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma qal tawadda annabi sallallahu alayhi wa sallam marratan marra akhrajahu al-bukhari. ọlá anabi sallallahu alayhi wa sallam sàlù ala lẹ́ni tó fọ àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan alimami al-bukhari ló gbé abdullah ibn zayd ibn asim radiyallahu an anna nabiya sallallahu alayhi wa sallam tawadda'a marratayn marratayn wala nabi sallallahu alayhi wa sallam ó sálù àlálẹ́ méjì méjì akhrajahu al-bukhari aydan alimami al-bukhari náà ló tún gbé jáde alimami al-bukhari náà ló tún gbé jáde eléyìí túmọ̀ sí pé tọ́ba rẹ nìkan ti ń sálù àlá tí ń fọ àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìsì ànábì náà ni ṣùgbọ́n o kọjá ni tó nímọ̀ nípa òfin ṣẹ̀ríya tí òfin nípa bìkátì láì jẹ́ pomi débẹ̀ gẹ́gẹ́ bí malik ti ṣe sọ tó sì rẹ́ nìkan ń sàlọ̀ alálẹ̀ méjì méjì kò sí ní tó burú mbẹ̀ tó bá sì sílẹ̀ mẹ́ta mẹ́ta ọ̀dà púpọ̀ gan àdìtì kan tó fi hàn ipa nàbì sallallahu alaihi wasallam ń sàlọ̀ àlà ibòmíì yóò forí kékan lẹ́ẹ̀kan yóò fọ míì lẹ́ẹ̀mejì yóò fọ míì lẹ́ẹ̀mẹ́ta wa hakadha. ìgbà míì nínú àwọn ìjọsìn tá à ń ṣe àbáwọn ń tà ń ṣe tó ní í ṣe pẹ̀lú àṣà wa nǹkan míì máa kárí ọ̀tún gbogbo tó yóò kó ọ̀tún àtòsì sínú ṣẹ̀rí à ń fẹ́ kó jẹ́ pé apá ọ̀tún la kọ́kọ́ ṣe síwájú apá òsì apá ọ̀tún la kọ́kọ́ ṣe síwájú apá òsì. pàápàá jùlọ tó bá jẹ́ pé nǹkan tá à ń ṣe tó jẹ́ nǹkan alápọ̀nlé ni gẹ́gẹ́ bí àlùwàlà gbogbo oríkèé tó jẹ́ apá ọ̀tún ni lákọ̀ọ́kọ́ máa fọ̀ ṣáájú tapá òsì. ìwẹ̀ tá à ń wẹ̀ àwọn oríkèé apá ọ̀tún ni lákọ̀ọ́kọ́ máa fọ̀ síwájú apá òsì. ẹ̀wù tá a fẹ́ wọ̀ ọwọ́ ọ̀tún lákọ̀ọ́kọ́ kìbẹ̀wò ṣáájú ọwọ́ òsì ẹsẹ̀ ọ̀tún lákọ̀ọ́kọ́ kìbọ̀ ṣòkòtò ṣáájú ẹ̀sìn òsì bí islam ti ṣe sọ fún wa nù sọmọ pé ìwé kíyèsí kankan nù ẹ̀ èyí kíyèsí kankan nù ẹ̀ ìyá kan kọ́kọ́ wọ ṣòkòtò ẹ̀sìn òsì ní kó tó wọ ẹ̀sìn ọ̀tún ọwọ́ òsì náà kọ́ kí ìbọ̀ ẹ̀wò kó tó kí ọwọ́ ọ̀tún bọ̀ bákan náà bàtà ẹ̀sìn ọ̀tún náà kọ́ wọ̀ síwájú ẹ̀sìn òsì eléyìí pàtàkì ká mójútó jama eléyìí ni ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam bákan náà tábà wọn mọ́ṣáláṣí ẹ̀sìn ọ̀tún ni ká ti síwájú ṣáájú ẹ̀sìn òsì bákan náà ara àyè àpọ́nlé náà nílé wa tábà wọlé wa ká máa la ti síwájú ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó ibi tá a tún máa ti ẹsẹ̀ òsì síwájú ọ̀tún onáà ní tábà fẹ́ jáde ní masilasi sunna anabi sallallahu alaihi wasallam ní pẹ́sẹ̀ òsì ní kọ́kọ́ jáde síwájú ẹsẹ̀ ọ̀tún. bákan náà tábà fẹ́ bọ́ bàtà ẹsẹ̀ wo lákọ̀ọ́kọ́ yọ kó nù bàtà ẹsẹ̀ òsì ní ṣáájú ẹsẹ̀ ọ̀tún. tábà sì fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ akramakumullah ẹsẹ̀ òsì lákọ̀ọ́kọ́ tì sínú ilé ṣáájú ẹsẹ̀ ọ̀tún yàtọ̀ sí tábà fẹ́ jáde ẹsẹ̀ ọ̀tún nígbà míì yóò jẹ́ pé ọ̀tún la gbọ́dọ̀ lò kìí sòsì ibòmíì òsì la sì gbọ́dọ̀ lò kìí sọ̀tún níbo ló ti jẹ́ pé ọ̀tún la gbọ́dọ̀ lò òun náà tá a bá fẹ́ jẹun a gbọ́dọ̀ fọwọ́ sí jẹun o ńlọ ń gbọ́ yẹn o kò tó lábẹ́ òfin ọlọ́wọ́n bá kéèyàn máa fọwọ́ sí jẹun torí pé ṣẹ̀tánì ló máa ń jẹun bẹ́ẹ̀ yóò fọwọ́ sí jẹ yóò fọwọ́ sí mu ẹ̀sìn Islam kọ̀ fún wa ètò ṣe ti tó látòní lọ ọwọ́ ọ̀tún ni ó máa fi jẹun ó ní àǹgbà tó jẹ́ pé búrẹ́dì ni kò bá jẹ́ búrẹ́dì kò bá jẹ́ kéèkì kò bá sì jẹ́ bisikíìtì kò bá jẹ́ pọfupọ́fù èyí yòówù ó lè jẹ ọwọ́ ọ̀tún náà ni ọwọ́ ọ̀tún la gbọ́dọ̀ fi jẹun ọ gbọ́dọ̀ gbé lọ bọ́sì bẹ́ẹ̀ náà ni mímu omi ọwọ́ ọ̀tún la máa fi gbé omi lọ sẹ́nu wa ó lè po ń bẹ lọ́wọ́ òní òun ò sì fẹ́ fi po yí kọ́ọ̀pù kẹ́pọ̀ yí kọ́ọ̀pù kò sí ní tó burú ń bẹ ọwọ́ ọ̀tún lọ gbọ́dọ̀ fi gbé kọ́ọ̀pù lọ sẹ́nu tó tẹ́pọ̀ báyìí tọ́bẹ̀ báyìí á fọ̀ tó eléyìí pàtàkì ká mójútó bákan náà nígbà tá a bá fẹ́ bara wa lọ́wọ́ ọwọ́ ọ̀tún la fi bara wa lọ́wọ́ ọwọ́ ọ̀tún tiẹ̀ ni ló fi ba ọmọlàkejì rẹ lọ́wọ́ ọ̀tún tiẹ̀ o gbọ́dọ̀ fọwọ́ òsì kó o fi bàyàn lọ́wọ́ ọ̀tún onítorí pọ̀ ń jẹun ẹ pa bíba ara ẹni lọ́wọ́ tì nígbà ọba jẹun tó yẹ máa bara yín lọ́wọ́. bákan náà tá a bá fẹ́ gba nǹkan a bá fẹ́ fún yàn ní nǹkan ọwọ́ ọ̀tún la máa lò ọwọ́ ọ̀tún la máa lò nínú ìwà ẹlẹ́kọ̀ọ́ tí sẹ́ríà sì takò oníkọ́ máa fọwọ́ sí fún yàn nǹkan ìwà àfojúdi eléyìí tó burú jáì oníkọ́ máa fọwọ́ sí gba nǹkan lọ́wọ́ èèyàn ọwọ́ ọ̀tún ni máa lò fún gbogbo eléyìí ah wọn náà wo bí sẹ́ríà wa ṣe dáa tó kí wọ́n á ló dé tó kí ló ń ṣe ọ kí ló ń dẹ̀ láàmú bó ló tún ti lè rí léyìí tí ì bá sinú ẹ̀sìn islam bó ló ti lè rí léyìí tí ì bá sinú ẹ̀sìn islam ọlọ́run ló dọ̀tún ló dòsì ọlọ́run náà lọ́wọ́ àyà eléyìí lẹ́ẹ̀mà ló ń bì eléyìí lẹ́ẹ̀mà ló ń bì kí ló ṣe ọ tí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn islam tí wọ́n jẹ́ ọ̀tá ṣẹ̀ríà tí ó wọ̀ ọ́ lò sọ dáa bẹ́ẹ̀ òkúkú dáa bẹ́ẹ̀. bákan náà tó bá wá jẹ́ pé àwọn nǹkan tí èso nǹkan alápọ̀nlé ni ìsìláàmù lọ́wọ́ ìsìláàmù àlò gẹ́gẹ́ bí akramakumullah ìyẹn ṣègbọ̀nsẹ̀ àbọ̀tọ̀ ó wá fẹ́ táàbà ṣẹ̀ríà sọpọ̀ owó sílẹ̀ àwọn òsì láfi tábà ò kí sọwọ́ ọ̀tún láàmà fi tábà ò. akramakumullah bíi ká pé ní ìsinyìí báyìí ìyẹn ṣègbọ̀nsẹ̀ ó wá fẹ́ lo toilet paper àbọ̀ fẹ́ lo kúta láti fi nù gbẹ́ rẹ̀ nù tọ́ rẹ̀ ọwọ́ òsì lọ́ọ́ máa lò kí sọwọ́ ọ̀tún ò ọwọ́ òsì ló fi nu ilé kí sọwọ́ ọ̀tún. bákan náà wọ́n fẹ́ gbá abẹ́ rẹ mú nígbà tó ń tọ̀ ìwọ ọkùnrin ọwọ́ òsì ló fi gbá abẹ́ rẹ mú ọwọ́ òsì ló fi dì í kì í sọwọ́ ọ̀tún ló fi dì í mú o. akramakumullah èèyàn fẹ́ fankun ọwọ́ sì láàmà fi fan kún o kì í sọ ọwọ́ ọ̀tún láàmà fi fan kún o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lòfin ṣẹ̀ríà wa kọ́ wa ah èmi dúpẹ́ fọlọ́n pọ́lọ́n ṣe mí mùsùlùmí ìwọ náà o lè dúpẹ́ tiẹ̀ náà látàrí kọ́ ọmọ tẹ̀ lófin ọlọ́run kì í ṣe kọ́ka sọ lẹ́nu lásán ojú yọ ọmọ tẹ̀ lófin ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba wọ́n máa tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam láì fi ṣẹ̀fẹ̀ gbà náà lọ́ọ́ yes òun dúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀ra tọ́lọ́n ṣe fún ọ torí ìdúpẹ́ oríṣi ọ̀nà gbà oríṣi ọ̀nà mẹ́ta ni dúpẹ́ máa gbà a máa fẹnu dúpẹ́ a sì máa fọkàn dúpẹ́ a sì máa foríkè ara dúpẹ́ ìfọkàn dúpẹ́ ni kó ọmọ pé gbogbo ìdẹ̀ra tó lọ́n ṣe fún ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá kọ́tọ́ dé yẹn wá wa ma bikum min ni'matin faminallah gbogbo ń ti ń bẹ pẹ̀lú yín ní ìdẹ̀ra ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ kí sí ẹnìkan ló ṣe kankan fún ọ Ọlọ́run ọba ló ṣe fún ẹ. ẹlẹ́kejì ká dúpẹ́ fọlọ́n gborí ahọ́n ahọ́n rẹ kò gbọ́dọ̀ yẹ kò gbọ́dọ̀ gbò níbi àti máa dúpẹ́ fọlọ́n ní gbogbo ìgbà hamdan lillah wa shukra lah gbogbo ẹ̀yìn gbogbo ọpẹ́ tọ́lọ́run bá ní kó o máa dúpẹ́ fọ́lọ́run lórí ahọ́n rẹ̀ subhanallah walhamdulillah subhanallah walhamdulillah subhanallah wa bihamdih kó o máa dúpẹ́ fọ́lọ́run gbogbo. bákan náà oríkèé rẹ ẹni tí máa ń dúpẹ́ fọ́lọ́run yóò sin lọ́run ọ̀wá ló ń dúpẹ́ fọ́lọ́run ọ̀ ń tàdíreke sẹ́sìn ọ̀ máa dúpẹ́ fọ́lọ́run nípa sísin lọ́run torí gbogbo ẹni tí wọ́n ti ń sin lọ́run lójú méjèèjì ó ń dúpẹ́ fọ́lọ́run nìyẹn. ó nínú hadith Aisha radiyallahu anha qalat كان النبي صلى الله عليه وآله وسلم يعجبه التيمن في تنعله وترجله وطهوره وفي شأنه كله متفق عليه ولا نبي محمد صلى الله عليه وآله وسلم lílo ọ̀tún gbígbé ọ̀tún síwájú òsì òun ló máa ń wu ànábì sallallahu alayhi wa sallam nínú wíwọ bàtà rẹ̀ ẹsẹ̀ ọ̀tún ló máa ń kọ́kọ́ ń kìbọ̀ bàtà bákan náà tarajjulihi yíya irun orí rẹ̀ apá ọ̀tún làǹábì máa kọ́kọ́ yà tòhórí gbogbo ìmọ̀ra tánàbí bá ń ṣe bá lò àlá ni bí wẹ̀ ni apá ọ̀tún ló máa kọ́kọ́ ń fọ̀ wọ́n fi iṣẹ́ ní ìkọlẹ̀ nínú gbogbo tánàbí bá ń ṣe apá ọ̀tún lànàbí máa ń fún lọ́la ìyẹn ni pé gbogbo tó bá ní í ṣe pẹ̀lú nǹkan alápọ̀nlé yàtọ̀ sí nǹkan tó ṣe pé ó dàbí à ń ṣe mara à ń tábà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ muttafaqun alayhi al al-bukhari àti muslim ló gbà wá. alhamdulilayi rabbil alamin ọlọ́run kí wọ́n bá san àwọn olùmọ̀ lẹ́sàn-án lóore ọ̀rọ̀ náà ni a ti ń gbọ́ ní àtàtàárọ̀ lẹ́nu àwọn olùmọ̀ wa ẹja gbìyànjú ká mú lò á rí i pé wọ́n ṣàlàyé fún alẹ́kùnrẹ́rẹ́ nípa báwo la ṣe ń ṣe àlèwòdò tá à ń pè ní àlùwàlá kò yẹ ká lẹ́nìkan tó jẹ́ pé tó yóò tún máa wo pé tó bò láti wá fẹ́ ṣe àlùwàlá nìsín gbogbo tí wọ́n sọ fún wa yẹn ìtawà ń pé òye wa ẹja gbìyànjú ká pè ká béèrè wọ́n ṣàlàyé fún wa ní ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi báyìí ni a dúró sí ẹja padà àwọn olùmọ̀wá dédé àsìkò yìí ní ọ̀la kọ́ lọ́n sọ wájú ọ̀la lọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh.